sì yọnu sí rárá bí tí wọ́n mọ̀ ọmọ sì sọ pé à òun ò lò náà ni sẹ́bẹ̀ yìí lọ ẹran àwọn lọ sílé kí ó n tó sì da òun náà ni àwọn ń ṣe kì í ṣe pé n tí ò da ẹni oníbèrè wa bẹ̀rẹ̀ pé tọ̀ báwo ni irúfẹ́ ọmọ bí o ti ṣe ṣe nígbà tí bàbá rẹ̀ sì ń sọ pé òun bínú sí náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa alihi wa sahbihi wa man wala السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn bá dá lórí pé àwọn obìnrin tí wọ́n bá jáde kúrò nílé wọn wọ́n jẹ́ ní tó ṣe pé wọ́n wọ jilbab jilbab wọn náà lásọ gbàgẹ̀rẹ̀ eléyìí tó bìnrin wọ̀ eléyìí tó bò láti orí wá sí ìsàlẹ̀ eléyìí ni òfin Ọlọ́run bóyá obìnrin yẹn lọ́kọ tàbí ọlọ́kọ ó ní bàbá. tàbí ọ̀ní bàbá ó níyà tàbí ọ̀níyà òfin ọlọ́run ọba lélẹ́yìn eléyìí tó ṣe pé kò ṣe é má tẹ̀lé ọlọ́run lè dáhùn sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam nínú sóràtì al-ahzab wọn yá iyọ̀hún nàbẹ́ kòlì azuwájìkà wà bànáàtìkà wà nísà ilmọ̀mìnì yòdánìyàn àlèyìn min jalabibihin ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا rahima. ìyá anábì sallallahu alayhi wa sallam sọ fáwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn ọmọbìnrin mùsùlùmí pé kí wọ́n gbé aṣọ gbàgbẹrẹ wọn wọ̀ eléyìí tí wọ́n máa wá látòrí lọ sí ìsàlẹ̀ gbogbo ìgbà tóbìnrin ọba ti jáde nílé rẹ̀ ọlọ́run lélẹ́yìí ló kéré jù nínú àmì tí wọ́n fi dá wọn náà pé mùsùlùmí làwọn eléyìí wọn yìí ẹlòmíì yàtọ̀ sáwọn mùsùlùmí torí délẹ́yìí òfin ọlọ́run kọjá bàbá mi fẹ́ bàbá mi ọ̀fẹ́ òfin ọlọ́run tayọ ọkọ mi fọwọ́ sí àbọ̀kọ mi ò fọwọ́ sí òfin ọlọ́run ò ṣe má tẹ̀lé àyàfi tíyẹn bá ń wá wàhálà láyé tí ń sì ń wá ọ̀ràn lọ́la gbẹ̀ndà kìyàmù ní ìgbà tí ọmọ wa tọ́ba wa múra bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ níṣẹ́lẹ̀ ká máa dunnú ká máa dúpẹ́ fọlọ́ káwọn náà tún lékún ní títẹ̀lé tọ́lọ́n àti títẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam mélòó mélòó lẹni tí ń fẹ́ kọ́ máa ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn bá tí ò fi ta lọ hmm. ọmọ tiẹ̀ wá ń ṣe dáadáa ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tànàbí iná wa ń bí ọ wá fà kíkọ́rí àwọn sọ pé lálá gbọ̀ngàdà àfikún ọmọ rẹ̀ ọbọ̀ hóhò iyì wọn ní bẹ nínú kátó rẹ̀ ní sí hóhò kò sí nítorí pé tí bá jẹ́ pé ọlọ́run bẹ wa bá pọ́n tó wá ṣe lófin pé wọn aṣọ báyìí ní kẹ́ máa wọ̀ pàtó tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo bàbá wa ní òun tó ń sàlẹ́sà ní kọ́ mọ̀ wọ́n máa múra bíi mùsùlùmí a'udhu billahi minash shaitani rajim kí lè rò kọjá dùn lé ayé gan tẹ́ bá ti tẹ̀lé tọ́lọ́ kí lè dùn lé ayé tẹ́ bá tàpá síta nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kí ni kọ́ mọ̀ ṣe bàbá ń bínú bàbá ń ṣépè kó múra ṣépè rẹ̀ èpè tí ń sìn àdúrà àdúrà rẹ̀ ọ̀ máa já sí àdúrà ní ìpè rẹ̀ ọ̀ máa já sí torí pé ọmọ yẹn ọ̀lẹ́tọ̀ sí pé àdúrà ló máa lẹ́tọ̀ sí. Hmm. ọmọ òsì gbọ́dọ̀ ti torí bàbá ń bínú ìyáfà kíkọ́rí kọ́pa òfin ọlọ́run ọba ti torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní innama ta'atu bil ma'ruf. ìṣe hmm. ni ọjọ́ ọ̀ràn yẹn pé ká gbọ́rọ̀ sí yẹn lẹ́nu lópin ìgbà tó bá ṣe pé ní tó fi pani láti ọ̀takùtọ̀ lọ́n kòtàkùtà ànábì sallallahu alayhi hmm. wa sallam wọn ni la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq kò sí àyè fún ni láti gbọ́rọ̀ sẹ́ni kalẹ́nu nínú ẹ̀dọ́ ọlọ́run ní ìgbọ́rọ̀ sínú lẹ́nu tí ó mú ni takotọ́ lọ́n. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí ẹ lè fi pè ní fáwọn tó ń bẹ lọ́nà tó jì rere plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah. akọ alajima. ẹ ṣe mọ̀mọ́ o. o tún bàbá wa kó àpòsí ọdún. ẹ ṣe o. wọ́n jẹ́ mi yóò gùn fún wa. àmín. orúkọ mi sẹ́rífàtù abdulsalam látọ́kẹ́wọ́dé ìgbìmọ̀sọ. kí ni ìbéèrè yín. ẹ dákun bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mo ń ṣe dábàá. dídábàá hmm. kan wá ń tẹ̀lé àwọn tèmi wálé. tí hmm. mo lé lé lé sí ọ̀lọ́ tí hmm. mo gbóúnjẹ fún wọn tí wọn jọ ń jẹ títí títí tó fi bímọ tí mo sì tí ì mú olówó kó lóúnjẹ ṣé ìjẹ haramu pẹ̀lú rẹ̀ àti pé tọmọ rẹ bá dàgbà ní òrò lówó rẹ̀ kí ni fèrè àmì lórí rẹ̀. tó alhamdulilayi èèyàn máa ń sin ara tó hàn mí tẹ́lẹ̀ rìn yàn wálé hmm. èèyàn máa tọ́jú wọn papọ̀ èèyàn sì máa fi wẹ́lọ̀ lásìkò kan náà bóyá náà lè ṣe olówó rẹ̀ lè yọjú ní ìgbàkigbà gbogbo ìgbà tó lówó rẹ̀ bá ti yọjú tó sì ṣẹlẹ̀ pé ó lè fi ra èrè fún wa kìí ṣe pé ẹ̀dá wọn sílẹ̀ máa ń jẹ nínú koríko ọlọ́run ẹ̀tọ́ yín lábẹ́ òfin ṣẹ̀ríà ó béèrè fún iye tẹ́ ẹ bá ná lé lórí hmm. ní ìgbà tí olówó rẹ̀ bá yọjú tẹ́ máa ń sin lọ bẹ́ẹ̀ tó olówó rẹ̀ tí ò yọjú tí ẹran yìí wá bímọ sọ́dọ̀ yín tẹ́ ń tún tọ́jú rẹ̀ tọmọtọmọ ẹ̀tọ́ yín ó béèrè fẹ́tọ́ yín ní gbogbo ìgbà tí olówó rẹ̀ bá yọjú tí ò bá yọjú ó tọ́ lábẹ́ òfin ọlọ́run wípé tẹ́ bá rí pé àyò ní gba ẹran yẹn má nínú ilé tiyín pẹ̀lú tiyín ẹ lè ta ṣùgbọ́n yekíye tẹ́ bá ta ẹ̀kọ́ rẹ̀ pamọ́ títí tẹ́ni tó ní tí ó fi yọjú òfin ọlọ́run bá nìyà o tẹ́ni tó ní tí ó fi yọjú nígbà tẹ́ni tó bá wá yọjú ẹ wà á béèrè fún iye tẹ́yìn náà ná lé lórí kó tó di títà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n ẹni tó níyà ẹran òun náà lọ lọ́mọ rẹ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wo kọ́ ìwé tí ń pè? ìjọba ìdílé mi fẹ́ gbèmí lọ́kì ìlú ìjọba. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi rẹ̀ ọ̀kan yìí pé ṣé gbogbo ìyapa àṣẹ ànámísọ̀mọ́bọ̀ àlúwà fẹ́lọ́mà ní ìdájọ́ rẹ̀ jẹ́ kúfù àmìlà àti wípé sọ̀hábà tí ànámísọ̀mọ́bọ̀ àlúwà fẹ́lọ́mà sọ fún wípé kí ó jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ kí ènìyàn pàṣípò rẹ̀ lè jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ṣé ó túmọ̀ pé irú ìṣe kíkọ́ yà ń ṣe ẹgbàá kan wà tó fi hàn pé ẹnu yẹn gan ó ti kó sí kófò ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun hmm. ni kí ni ìdájọ́ ìmọ̀ pa àwọn àṣàrà lápèjú bí kí a máa fún àwọn àánú àti àwọn ìwà àti ká máa pa àwọn òkúté báyìí ni ìwé ìdájọ́ ìlera fún irú àwọn ìṣèkú bẹ́ẹ̀. ẹ ṣeun alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ hmm. kì ṣe gbogbo ẹni tó bá ti tẹ̀lé tọ́ba ti takuta nabi muhammed sallallahu alayhi sallam ní gbogbo àtakò náà ni ó di kèfèrí. Hmm. nítorí pé ń bẹ nínú àwọn àtakò eléyìí tó ṣe pé téèyàn bá ṣe sànàbì sallallahu alayhi wa sallam èèyàn lè dẹni tó ti ṣẹbọ sọlọ. ó ń bẹ nínú àwọn àtakò eléyìí tó ṣe pé kò sọni dẹni tó ṣẹbọ sọlọ ṣùgbọ́n sọni di kèfèrí. ó ń bẹ nínú àwọn àtakò eléyìí tó ṣe pọ̀ sọni di ẹni tó dẹ́ṣẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ àti ìṣẹbọsọ́nà àti ìṣekèfèrí àti ìdẹ́ṣẹ̀ ńlá àti ìdẹ́ṣẹ̀ kékeré ìwọ lọ dáa tá a lè fi ṣẹ̀wù tá a lè fi bora hmm. kò sí ìtọ́ dáńbẹ́ hmm. torí ẹ̀ falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim ọlọ́run ní kí wọ́n lọ sọ́ra o gbogbo àwọn ẹni tí ń yapa sí àṣẹ ànábì wa sallallahu alayhi wa sallam kí fìtínà má lọ sí wọn kí ìyá ẹlẹ́ta eléro sì má lọ jẹ wọn tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyam fìtínà wo ló lè ṣe wọn àwọn olùmọ̀ wọn ní bíi kí wọ́n di ọ̀sẹ̀ bọ hmm. bíi kí wọ́n di kèfèrí àbí kí wọ́n di aládàdalẹ̀ hmm. àbí kí wọ́n di pòkè èwo ló wá dá nínú gbogbo àwọn orúkọ wọn yẹn láyé ń bínú. àdàbùn hmm. ẹ̀lí tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyam ìyá ẹlẹ́ta eléro yóò jẹ gbogbo ẹni tó bá yapa síta nàbì Muhammad sallallahu alayhi wa sallam ayi tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam àfi ká mánà ọlọ́run ni wa in tuti'uhu tahtadu tẹ̀ bá tẹ̀lé tẹ ẹ̀ mánà ọlọ́run ni ma nyọ man yuti' ar-rasula faqad ata'a ẹni kẹni tó bá ti tẹ̀lé tẹ ti ránṣẹ́ wa ó ti tẹ̀lé tọ́lọ́ ọlọ́run lè dáa tún sọ pé fẹlẹ wọrọ ayọ mìíràn ni hatẹ fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima ọlọ́run lè tẹ̀lé gbàgbọ́ rárá rárá ó dìgbà tẹ́ ń bá ń tẹ̀lé tàn nàbì sallallahu alaihi wa sallam tẹ́ǹsì ń wá ìdájọ́ lọ sọ́dọ̀ rẹ̀ nípa àtìyànjú aáwọ̀ kọnukọ́họ́ àìgbọ́ra ẹni yìí tó bá ṣẹlẹ̀ láàrin yín lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tánàbì bá wá sí ìdájọ́ láàrin yín kọjá pé ìdájọ́ rẹ̀ tẹ̀yìn lọ́rùn kò sì sí ìkùnsínú kan lọ́kàn ẹnìkan nínú yín lórí ìdájọ́ tánàbì sallallahu alaihi wasallam bá dá kẹ̀sì gbàfà ní ìgbàfà tó péye ìgbà náà lẹ́yìn ó tó jẹ́ mùsùlùmí. àkàràmọ̀kùnrin lọ kò sí ètò sí ìfojúdi nínú títakò lànà nàbì sallallahu alayhi wa sallam nítorí nǹkan tó ṣe pé yóò mú kí fìtínà ṣèyàn láyé ń bì yóò sì mú kí ìyà ẹlẹ́tẹ̀ ìlérò kọ́ jẹ̀yàn lọ́la gbẹ̀ndàkìyàmù yóò wá lágbára wa ká nínú fìtínà àti ìyà ẹlẹ́tẹ̀ ìlérò kò sí. wọ́n ní sàhábà tó ṣe pé ń fọwọ́ sí jẹun wọ́n á jọ ànábì alayhi wa sallam tànàbí ni kò lọ́wọ́ tán ṣé kò mọ̀ ẹ́ pé eléyìí ó lè sọ ọ́ Hmm. kò sọ di kèfèrí bíkọ́sì àgbọ̀dọ̀ wọn gbẹ́sìn yẹn ní kọrínkọ̀dì hmm. àti gbọ́dọ̀ jẹ́ni tó jẹ́ alárekúndá hmm. aláṣejù aláhọkàgùn nítorí pé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣàṣìṣe yapa sí àṣẹ rẹ̀ níwájú ẹ̀ kò pẹ́ ni tó ṣe bẹ́ẹ̀ ń jẹ́jẹ́ ajẹ́ tó fi fẹ́ ma ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ ànábì ń fẹ́sìn ọlọ́ni wa ẹ bá tẹ̀lé ẹ̀ mánà ẹ̀ṣẹ̀ ńlá yẹn kò sì ní yọyàn kúrò nínú ẹ̀sìn islam hmm. lópin ìgbà tó ṣe pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lam yastahilla ọsọpọ hmm. lọ ń ṣe lẹtọ fún nítorí pé arákùnrin yẹn ń fọwọ́ sí jẹun níbi tá ànábi sallallahu alaihi wasallam gbé wa ànábi sallallahu alaihi wasallam ní kọ́ fọwọ́ ọ̀tún jẹun ó lóun ò lè ṣe é hmm. òun ń gbìyànjú rẹ̀ kò ṣeé ṣe ànábi wa ṣépè fún pé ó sì ní rí ṣe ó ní rí ṣe ẹni tó gbàgbà ọ̀rọ̀ wa ó ní kò rí ọwọ́ ọ̀tún rẹ̀ lò láéláé kò hmm. rí ọwọ́ ọ̀tún rẹ̀ lò láéláé eléyìí túmọ̀ sí pé kabiratun min al-kaba'ir hmm, hmm. ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá wípé ká fọwọ́ sí ká máa fi jẹun. ahlu sunnati wal jama'a eléyìí gangan ní sàlàyé ìgbàgbọ́ wọn wípé èèyàn bá ṣe kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá kò yọ kúrò nínú ẹ̀sìn Islam kò yọ kúrò nínú ẹ̀sìn Islam ma lam yastahilla lópin ìgbà tí ó sọ pé lọ sí lẹ́tọ̀ fún eléyìí ó ìgbàgbọ́ tó yapa sí ìgbàgbọ́ àwọn khawarij hmm. àti àwọn mu'tazila àti àwọn takfiriyun hmm. nítorí pé àwọn khawarij lọ́dọ̀ tiwọn wọ́n ní gbogbo ẹni tó bá ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó ti di kèfèrí o hmm. wọ́n á ti tó bá tọrọ àforíjì nǹkan sọ́nà wọn foríjì wọ́n náà lọ́wọ́n ní foríjì tó bá di lọ́la gbé ndàlùkìyàmù nǹkan wọ́n ní yóò máa jẹ́ khalidun mukhalladun fin yóò máa jẹ́ ni tí yóò máa bẹ́ẹ̀ nù náà gbére kése Hmm. eléyìí gbàgbọ́ àwọn alárèkún dànù àwọn aláṣejù àwọn aláhọ̀kangun hmm. àwọn màtẹ́sílẹ̀ àwọn sọ pé kò ní di kèfèrí kò sì ní ṣẹ́kù mùsùlùmí ah. kìí ṣe mùsùlùmí kìí ṣe kèfèrí táwánu hmm. wọn ní fi manzilatin bainal manzilatayn yóò máa bẹ lágbede méjì ìmánì àti àgbàgbọ́ wọn á ní tó bá kú ńkọ́ wọn ní fahuwa khalidun mukhalladun fin nar òun náà tún máa bẹnu lágbére kése lọ́dọ̀ àwọn eléyìí náà nù àwọn náà aláhọ̀kangun ni wọn àwọn eléyìí à ń pè wọn nínú òfin ṣẹ̀ríà ní alwaidiyya hmm. àwọn jẹ́ pé wọn àrí nǹkan kan nínú alukur'ani àfàwọn àyà tó lọ́n ti ṣèlérí yà ìlérí yà ìlérí àgbákò fáwọn kan nítawọn àrí ni ó di wọn fọ́ sáwọn àyà tó lọ́n ti sọ̀rọ̀ kẹ́ tó lọ́n ti sọ̀rọ̀ àánú tó ti sọ̀rọ̀ àmójúkúrò àforíjì hmm. àwọn òríran rí lẹ́yìn. Hmm. torí ahlu sunna àwọn ìsàlá rẹ̀ pẹ̀lú dá àwọn ìsàlá ṣe jù hmm. ọkùnrin yẹn fọwọ́ sí jẹun àsọpọ̀ sẹ̀sẹ̀ ńlá hmm. fífọwọ́ sí jẹun kò sọ di kèfèrí torí tó bá jẹ́ pé kèfèrí ni èmi kọ́ ní kọ́kọ́ dá mà ànábì gan tán ṣe wájú ẹ̀ ní oṣù fi yé wa pé kèfèrí ni ọdọ ìjọba wọn ní sọ́ọ́ lè máa pa àwọn kòkòrò àbí àwọn àwọn èèrà àwọn nǹkan tó bá ń ni wá lára àtàwọn èkúté àwọn òkété àwọn asínrìn kankan bẹ́ẹ̀ ni òfin ṣẹ̀rí àgbà wípé gbogbo nǹkan tí máa ń ti níyàn lára kéèyàn pa hmm. kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe wá lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àbọ̀rọ̀rọ̀ wala dirara hmm. so gbogbo nǹkan tí ó bá ti mú ìnira wá ṣẹ̀rẹ́ ò fara mọ́ torí ẹ̀ láti wá yọ òfin kan nù ṣẹ̀rẹ́ ẹ̀sìn Islam àwọn olùmọ̀ yọ òfin kan lára àdéhìí òun náà ni pé àbọ̀rọ̀rọ̀ yóò zàlẹ̀ gbogbo nira yòówù tó bá wà sẹ̀rí àgbà pèkẹ́ mú kó sẹ̀rí hmm. àgbà pèkẹ́ mú kó àmọ́tẹ́bà wa Hmm. tẹ́ ẹ bá pa ní tẹ́ ẹ fẹ́ pa ẹ pa bọ́nà tó da hmm. ẹ má fi iná pa nǹkan kan nítorí pé kò tọ́ sẹ́nìkan láti fi iná fi pa nǹkan kan láti fi iná fi bẹ́ẹ̀ nìkan jà láti fi iná fi fìyà jẹyàn hmm. àpọ̀bá tó da iná tó lè jẹ́ oṣù ẹ lọ́wọ́. Assalamu alaikum. Náà a gbọ́ lórúkọ yìí. Àlékún fún wa rẹ̀ nígbà àtàkàtò. Orúkọ mi ni Alájà Abdulwa Fáàbí láti láti orílẹ̀-èdè Bòsílẹ̀ Bàtò. Náà kí ni ìbéèrè yín? Bọ̀wọ̀n ìbéèrè mi ni pé kí ni ìdí ìdí mùsùlùmí fún wa sí ìdílé tàbí ìfọ̀ ẹ̀ máa ṣe ìdílé ìta tó ti gbé tó yẹ lẹ́ẹ̀ta ni. Alhamdulillah. Wọ́n ní kí ni ojú tí sẹ́ríà tó fi wo kóbìnrin ọmọ agun machine obìnrin sì jóbìnrin tí ń bo gbogbo ara rẹ̀ pẹ̀lú jilbab ó sì tún jóbìnrin tó sì pé báyà tó ń bójú. Hmm. inṣàlá àǹbẹ̀lọ̀ pé kọ́ máa burú hmm. lópin ìgbà tó bá ṣe é pé ó machine yẹn ìrọ̀rùn bẹ́ńbẹ́ fún hmm. yàtọ̀ sí kọ́ máa gán machine lẹ́yìn ọlọ́kadà lọ́nà tó ṣe é pé obìnrin olóbìnrin yóò máa wá lẹ́ta mọ́kùnrin ọlọ́kùnrin nídìí Hmm. a'udhu billahi minash shaitanir rajim lópin ìgbà tó bá sùn jẹ́ pé ọ̀kadà rẹ̀ tí ó gùn yẹn ó jẹ́ ọ̀kadà tó lálàáfíà máṣíìnì hmm. tó lálàáfíà ni hmm. èyí ṣe dákúdájì máṣíìnì ó sì ti ra epo sí yóò ti lálàáfíà yóò yẹ táyà rẹ̀ wò dáadáa kó tó di pọ́ jáde ńlẹ̀ tó sì jẹ́ pé máṣíìnì yẹn tó bá gùn máṣíìnì yẹn kò ní fi sí ipò ẹni tó ṣe pé tátẹ́gùn bá ti ń fẹ́ iná yóò máa gbé aṣọ rẹ̀ hmm. yóò máa gbé sọnù hmm. lọ́nà tó ṣe pé gbogbo ohun tó ló ń bò iná padà di ń tọ́ bọ́ọ̀tà hmm. kò sí ní burú ń bẹ lábẹ́ òfin ọlọ́run. bí ṣe jẹ́ pé ní ayé ànábì sallallahu alaihi wasallam àti ṣáájú ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin máa ń gun ràkúnmí ní ayé ìgbà yìí wọ́n máa ń gun ràkúnmí wọ́n gbé wọn sórí àga àjókòó tí wọ́n máa gbé lórí ràkúnmí hmm. ẹni tí ó máa wá fa ràkúnmí níjànú wọ́n máa fa níjànú so àwọn sì ń bẹ lórí ràkúnmí. Hmm. torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin lè gun irú máṣíìnì eléyìí pàápàá jùlọ machine tí a ti ṣe fáwọn obìnrin tí a máa ń pè ladies. Hmm. so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ insha allah pàápàá jùlọ tó bá wo àwọn aburú tó máa ń ṣẹlẹ̀ látàrí pé obìnrin gun ọ̀kadà aburú tó máa ń ṣẹlẹ̀ látàrí pé obìnrin náà tún lọ́ọ́ wọ mọ́tò ń gbà mí náà tó yẹ pé wọ́n máa dira wọn ní funfun fún gẹ́gẹ́ bí ẹja nínú agolo hmm. àtọkùnrin ọlọ́kùnrin olúwa ògiri wa hmm. Islam fara mọ́ gbogbo orí eléyìí. Allahu alam. Hello. Hello. Ó kọ yín o. Abẹ́rẹ́ sọ̀rọ̀ láti tábọ̀lá. Kí ni ìbéèrè yín? Ẹ jọ kí ni obìnrin àwọn obìnrin tó mọ sẹ́nu yẹn? Hmm. Kí ni nǹkan tó wà bẹ́ẹ̀ tó yẹ ó lè kàn tó wà bí ṣiṣẹ́ wọ́n máa sẹ́mi yẹn sẹ́kì mi fẹ́ sílẹ̀. ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni kóbìnrin ọ̀sẹ́yún haram ni lábẹ́ òfin ṣẹ̀ríà ike kóbìnrin ọ̀sẹ́yún hmm. kódà kó ṣe pé oyún ọmọ àlè náà ló ní hmm. zina ló ṣe àgbèrè ló ṣe panṣágàbìnrin ni èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run pípọn ọ̀sẹ́yún ṣẹ̀ríà ò faramọ́ pé ká ṣẹ́yún nítorí pé ẹ̀mí ni eléyìí tó ṣe pọ́lọ̀ ọlọ́run ọba ọgbà fẹ́nìkan wípé kọ́ gba ẹ̀mí yẹn nígbàkúgbà tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìṣẹ̀ríà kò gbà pé kí wọ́n ti ẹ̀ mú oyún wọ́n dànù hmm. kódà kó ṣe kóbìnrin ń bẹ lábẹ́ ọkọ hmm. ká pé lápèjúwe ọmọ tá à ń gbé lọ́wọ́ kò tí ì jọ oṣù mẹ́ta mẹ́rin lọ hmm. ọlọ́run tó wá ká dàrá pé kó yún mi kò tún wá wọ̀ àmọ́ wá sá sókè sódò pé ọmọ tá a gbé lọ́wọ́ sì rí polóró. Hmm. tó sì wá lè bá mu tó náà lè yè bàbá tún ní ká tún lóyún mi lè hmm. ok ẹ̀yin mà bẹ́ẹ̀ náà lè tún kọlu ra yín lásìkò gbàtẹ́ gbọ́mọ lọ́ba bọ́lọ̀mù bá ti kádàrà pé kọ́ wá ó ti wá náà nù ẹ̀ mọ́ wa sọ ẹ hmm. gbọ́dọ̀ sí kúpọ̀ ọmọ ọlọ́mọ ẹ mà sọ ẹ gbọ́dọ̀ sí kúpọ̀ ọmọ ọlọ́mọ tó ọlọ́mọ bá yín yọba yín sọ oyún yẹn lálàáfíà ẹ sì bì ẹ bì lábìyẹ ọlọ́run ti lọ́mọ alálùbáríkà ibì kan tíṣẹ̀rí àti kíkẹ́ bọ́yá wọ́n lè fọ oyún dànù tóbìnrin bá ń bẹ lábẹ́ ọkọ rẹ̀ tó wá jẹ́ pé oyún tó ní yìí báyìí oyún yìí fẹ́ gba ẹ̀mí rẹ̀ hmm. obìnrin yìí báyìí fòní kú fọ̀làǹdè náà ni oyún yìí ń ṣe hmm. ó ti wá hàn yìí pé oyún yìí tí a bá ṣọ́ra yóò padà mú kí obìnrin yìí kó dẹni tó fàyè sílẹ̀ hmm. so àwọn ẹni tó wá ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìtọ́jú aláàárẹ̀ àwọn ẹni tó ṣe fọkàn tá tí ì sèyàn kan àwọn ni wọn fi dá wa lójú pé tí wọn ò bá fọ oyún yìí dànù obìnrin yìí ó pàpà sí bẹ́ẹ̀ yóò dẹni tó ṣe é pé ọjà ìbomú yóò di ara alẹ̀ hmm. so lábẹ́ bẹ́ẹ̀ ṣẹ̀ríà Islam ọgbà pé nígbà yẹn wọ́n lè fọ irú oyún bẹ́ẹ̀ dànù lópin ìgbà tó bá ṣe é pé o ti dájú pé o lè mẹ́mí ìyá yìí lọ hmm. tóbi nígbà jẹ́ pé zina lọ lọ sí i. sọ pé ah, nǹkan ìtìjú ni o báwo la ṣe máa gbé oyún ọmọ àlèká ìwọ mà bẹ́ẹ̀ ni wọ́n lọ ṣe nǹkan àtìjú ọmọ pé nǹkan àtìjú bá bá àti ìyá nǹkan àtìjú náà ní zina hmm. ìgbà tí wọ́n ti ṣe lẹ́yìn so ọ wọ́n yìí fi ìtọ̀ fi fọ̀gbẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà hmm. kí a sọ ọmọ nítorí pé tó bá fi tọ̀tọ̀ bá fi fọ̀gbẹ́ ẹ̀gbin náà ló fi ń fọ ẹ̀gbin tó bá lọ lọ sẹ́yìn ọmọ yìí pé táǹdí ló ti ṣe ọ́ tẹ́lẹ̀ yóò padà di tàǹdí tàǹdí torí tó bá hmm. mú ẹ̀mí rẹ̀ lọ. kí ló fẹ́ sọ fọlọ́. àkọ́kọ́ tí kọ́kọ́ dáràn náà kó ṣe zina. ẹ̀kejì ó tún fọwọ́ ara rẹ̀ ṣe kó para rẹ̀. Hmm, hmm. ọlọ́run ni wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima. a má ṣèṣe kó para yín o torí pé aláàánú lọ́lọ́run ọba jẹ́ lórí yín. jazakumullahu khairan ẹ̀rọ. wàhálà sàlámù sàlámù. ẹ bá a parí bí oyin kí ni ìbéèrè yín. àmì ẹ ṣe o. ẹ dẹ́kun àwọn kan ní wọ́n ń sọ ọ̀rọ̀ kan nípa pé wọ́n ní pé pé pápá nígbà tó wá ìdájọ́ kan tí wọ́n bá dá nínú ìlú kan nípé kò lè wo ìgbọ́dọ̀ dá nínú ìlú mi nípé yẹ̀kẹ́ni fún pátúwà nípò láti ìjàmá ni wọ́n mẹ̀kán. àwọn bẹ́ẹ̀ tí àwọn olùmọ̀ ọkọ̀ bá wa sàlàyé nípa ọ̀rọ̀ pé pé lè sọ ní pé pátúwà pàtúwà dáadáa pé nílùú kan àbí dáadáa ṣe fún ẹnì kan ó ṣe ti ká mọ̀ ẹnu rẹ lọ́dà kún bí ayé àwọn ṣe kọ́ ọ pẹ̀lú. amina ṣe o alhamdulilayi alhamdulilayi ìdájọ́ ọlọ́run ọba kì í yí padà hmm. láti lò ṣe lò látòrí èèyàn kan sí èèyàn míì pàápàá jùlọ tí tí wọ́n sì béèrè nípa rẹ̀ bá jẹ́ nǹkan tó ṣe pé ìrora máa ṣẹlẹ̀ sọ́gọ́rọ̀ èèyàn. bí hmm. ní ìsìn kẹ́nìkan béèrè ike ẹ dákun kí ni ìdájọ́ pípé kí n gbé àlùkùránì nígbà tí ó ṣe pé ńlá ló wà láà ìdájọ́ rẹ̀ ní kò gbọ́dọ̀ gbé alukur'an hmm. ó dìgbà tó ọba tó sálùwàlà nítorí pé òfin ọba ó sọ gẹ́gẹ́ bó ṣe wá nu sunna nabi sallallahu alayhi wa sallam pé wa alla fọwọ́ kan bá eléyìí kò yàtọ̀ láàrin lágbájá sí láàrin tí a sọ fún ẹni tó bá ṣe béèrè bẹ́ẹ̀ kò bá jẹ́ mọ́kà ló ti béèrè kò iná ló ti béèrè kò sí yàtọ̀ hmm. bákan náà lòfin yìí rí kò lè yàtọ̀ hmm. ṣùgbọ́n nǹkan tó máa ń sọ nípa pé fatwa ó lè yí padà látòrí èèyàn kan séèyàn mi hmm. láti àyè kan sáyè mi yìí máa ní í ṣe pẹ̀lú àwọn èèyàn kan pàtó tí ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ láàárín wọn lápèjúwe kápọkọ àtìyàwó bí ìbéèrè tẹnìkan béèrè rí wọn sọ̀rọ̀ nípa tíyàwó òun ṣe ó wá ní ẹ ipe ìpínyà ó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó bá tiẹ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ọlọ́dọ̀ ta ló yẹ kọ́ ọmọ wa tó a lè dáhùn rẹ̀ lẹ́yìn torí tá a bá dáhùn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó lò níbi tí ò ti yẹ kó ń lò. ṣé ọ̀nà alérò gbọ́dọ̀ náà yìí. ó lè jẹ́ pé ẹni tó ṣe ìbéèrè yẹn ń tó yíká ọ̀rọ̀ òun àtìyàwó rẹ̀ tán fi kọ́ra wọn àtipò táwọn ọmọ wà hmm. bẹ́ẹ̀ kọ́ ni tó yíká tiẹ̀ àtìyàwó tiẹ̀ àtipò táwọn ọmọ rẹ̀ ọ̀wà ńgbà tó bá kọ̀ wọn lẹ̀ lápèjúwe ní ìsinyìí èèyàn kan ọkọ ìyàwó bó ṣe hmm. kọ́ tá ìkọ́ iná níyàwó yìí ti rọ́kọ mi ọgbàlẹ̀ ọkọ mi lọ hmm. ó sì lóun lòun tún máa kọ́ ọmọ lọ bó ló ṣe máa kọ́ ọmọ lọ bó ló ṣe máa kọ́ ọmọ lọ ńgbà tó yẹ pé kò tẹ́wọ́ lọ́rùn láti gbé ọ̀dọ̀ bàbá ọmọ yìí gẹ́gẹ́ bí ìyàwó báwo ló ṣe wáá rò pé yóò rọ bàbá àwọn ọmọ yìí lọ́rùn láti fa àwọn ọmọ tiẹ̀ sílẹ̀ fún ọ láti lọ́ọ́ máa gbọ́dọ̀ ẹlòmíì gẹ́gẹ́ bí ìyàwó tiẹ̀. wọ́n á sọ wọn sí kolobo. so kò sí nǹkan tí ó lè bára wọn mu nínú eléyìí yàtọ̀ sóbìnrin tó ṣe pé ńgbà tí òun àtọkọ rẹ̀ tán pínyà ó lóun ọ̀fẹ́ lọ́kọ̀ mí ìmọ̀láyè tó hmm. so òun fẹ́ jókòó tí àwọn ọmọ kó wọn máa tọ́jú wọn hmm. so àwọn ọmọ yìí dàgbà àwọn ọmọ yìí kéré lábẹ́ òfin ṣẹ̀ríya ìyá náà lọ́yẹ kan fi wọ́n sílẹ̀ fún kó máa tọ́jú wọn Hmm. lọ́nà tó ṣe pé torí pé ìyá láàánú púpọ̀ lórí ọmọ yàtọ̀ sí bàbá bàbá tó wá pé díjítàl àwọn hmm. kọ́yá kọ́yá kọ́yá kọ́yá hmm. náà ni tó torí ẹ̀ tó máa béèrè irú béèrè máa ẹ̀ ṣe sùúrù ẹni tọrọ ẹni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kó béèrè fúnra rẹ̀ torí pé àwọn àlàyé tó ń ṣe nípa ń tọrọ kiri ká tó ń ṣe béèrè nípa rẹ̀ ó lè má jẹ́ irú tẹlómìn ṣùgbọ́n ìkọ̀sílẹ̀ náà ti ṣẹlẹ̀ láàrin ẹlòmíì náà àtìyàwó rẹ̀ ṣùgbọ́n nǹkan tọrọ kiri ká ipò tóbìnrin yẹn wà àbí ipò tó bọ́ sí Hmm. ntọrọ kiri ka àyè táwọn ọmọ wà hmm. àbáyé tí wọn bọ sí ọ hmm. yàtọ̀ látòrí èèyàn kan sí èèyàn kan eléyìí ni táwọn olùmọ̀ máa ń sọ bẹ́ẹ̀ náà ni tó bá kí nǹkan ní í ṣe pẹ̀lú lò lápèjúwe ní ìsinyìí báyìí tá a bá sọ pé ìlú tẹ̀yìn gbé ń bí báyìí ní ìsinyìí o òtútù ti mú pọ̀ òtútù tó wá mú pọ̀ nílùú tìyìn ìbáyìí látàrí kó tutù mu ó lè má rọrùn fún yín láti jẹ́ kí tẹ bá parí solatul maghrib kẹ́ ẹ darí wá sí sọ̀láàtù làṣà hmm. torí pé òru gágágágá ló tútù máa ń sọ̀kalẹ̀ burúkú burúkú tí yìnyín ọ̀hún hmm. àdá ó lè má rọrùn fáwọn èèyàn láti padà wá sí mọ́ṣáláṣí. Hmm. so tá a bá sọ pé látàrí òtútù ti máa mú ọ ní tí yìnyín ti máa dà gẹ́gẹ́ bí Russia. so torí ẹ̀ tẹ́ bá ti parí Maghrib ẹ̀sẹ̀ iṣẹ́ pẹ̀lú rẹ̀ kẹ́ máa wọlé lọ. so sáwá lè lo Nàìjíríà bí pé òtútù mú ọ tẹ́ bá ti parí Maghrib ẹ̀sẹ̀ iṣẹ́ ìbáwò wa irú òtútù wo wa ń tiwa irú òtútù wo ń tiwa òtútù wo ni tiwa tó yẹ pé agbára blanketi ọ̀ka ẹjẹ bó ṣe jẹ. hello. salaamaleykum abdullahi barakatu. wa aleykum salaam wa rahmatulahi o kọ́ni bẹ̀tí ń pè. ibrahim haruna látọ̀dọ̀rọ̀ ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yẹn o. àìbẹ̀rẹ̀ tí mo ní fún dọ̀tí ni kí kápẹ́yàn gba ṣàwálẹ̀ yẹn lọ́sìn hmm. ẹnìkan wá invite èèyàn fún wedding nírú ọ̀la hmm. yẹn dẹ̀ rò pé èèyàn fẹ́ gbà bẹ́ẹ̀ àwọn ní pé ọ̀yàn wá gbà lónìí for ọ̀la yẹn wọ́n á níyàn fẹ́ já bí èèyàn ti ṣe ọlọ́run bàbá yẹn látàrí pé èèyàn ti lánìyàn pé èèyàn fẹ́ gba mẹ́fẹ̀ẹ̀fà yẹn tẹ̀lé ra wọn ni. alhamdulilayi méjèèjì lè ṣeé ṣe nípa pé sítì ṣọwọ́l tí ẹ̀ ń gbà lọ ẹ̀ máa gbà lọ ẹ̀ máa dá dúró hmm. ẹ sì tún dáhùn ìpè ẹni tó pè yín kó n fẹ́ ṣègbéyàwó mọ̀tẹ́ hmm. bá débẹ̀ ẹ̀yàn ò ní já sùyàmù yín tẹ̀ ń ṣe ṣùgbọ́n ẹ̀ ṣàdúrà fún un. ẹ lọ́run èèyàn ó ti waaleykum salaam wa rahmatulah ọkọ mi ọtí ń pè yìí. dókítà yusuf láti àlàáfíà olúwa ni. kí ni ìbéèrè yín. ìbéèrè tí a fẹ́ béèrè ni pé obìnrin tí ó kúrò lórí ọkọ ẹ̀ nígbà ìtọ́jú ọkọ ọlọ́kọ rẹ̀ jáde látàrí pé ọkọ láìpẹ́ kó máa bá apá àti kó máa bá àjà pẹ̀lú agídí tó ní. Hmm. ó ta àkókò nílé ọkọ ẹ̀ mọ̀tọ́ náà ní ọ̀dọ́ ẹ̀ so ó tó wá tó bí oṣù márùn báyìí kí ni ìdájọ́ tó wà lórí ẹ̀ bó ṣe kú ìgbà jẹ́ pé àṣẹ kọ́ wá pẹ̀lú ẹ̀ tó dẹ̀ jẹ́ kọ́kọ́ fẹ́ ní ṣùlọ́kà ni. alhamdulilayi. àti pé ṣé ìgbà ló lè dì wọn kọ wípé bẹ́ẹ̀ ti lè fi ní ẹlòmíràn tí ọ̀bá rí ẹni tó tó ń gbèsè nípa yìí. tó ọ̀dà alhamdulilayi akọ́kọ́ ni wọ́n pẹ́ lábẹ́ òfin ọlọ́run ó yẹ káwọn obìnrin kí lọ mọ pípé tó bá ti lọ́kọ hmm. àyè o sí fún ọ láti kàn kó kù lọ́dọ̀ kó hmm. rẹ kó pípé ìwọ ò ṣe má láì jẹ́ pọkọ kọ ọ lẹ rárá o tó lábẹ́ òfin ọlọ àbí kó sì jẹ́ pé kọkọ hmm. ọ àbí kí ọkọ ọ ìwọ dànù kó mbẹ táwọn ẹni tí ọba yẹn dá sí tí ti ń bẹ láàrin tí ó fi tẹ́tùn fi padà máa sọ̀rọ̀ ara yín. Hmm. àmọ́ ká wá pé èmi ti kókó ń bẹ́ ń wo ọkọ̀ mi mo sì fẹ́ nínú ìsìn o hmm. tó o bá fi lè lọ́kọ̀ mi lórí igi ọkọ̀ alákọ̀ọ́kọ́ o ti ń lọ́kọ̀ méjì lẹ́ẹ̀kan náà o ti ń ṣe zì nánu hmm. ọkọ̀ rẹ alákọ̀ọ́kọ́ náà sì lọ́kọ̀ rẹ láéláé o ń lọ́kọ̀ rẹ láéláé lókun ìgbà tí o bá ti kọ́ lẹ̀. torí ẹ irú tẹ̀mí tí wọ́n àtàwọn ọkùnrin tí wọ́n ń sọ láwùjọ wa àtàwọn obìnrin náà ń pẹ́ àwọn fẹ́ kí àwọn sinmi fúnra àwọn náà nígbà pẹ̀ ń wọ́ jàkadì tó wọn wá fún yín ní àsìkò pé kẹ́ lọ sinmi kẹ́ tún wá gbá ráǹdì mi tó eléyìí túmọ̀ sí pé irú eléyìí kìí ṣe àṣà tó dáa lábẹ́ òfin ọ̀lọ́ mm. tí àwọn bá ti wá kókó lọ́dọ̀ ọkọ tí ọkọ tó ń bá délé tí ọba báyàwó rẹ̀ nǹkan tí ó ṣe ni pé kó wẹ̀yìn rẹ̀ wò sọ́dọ̀ àwọn òbí rẹ̀ sọ́dọ̀ gbogbo ẹni tí ọba rò pé ó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ mm. nígbà tó bá wádìí rẹ̀ sọ́dọ̀ wọn táwọn náà bá láwọn ọmọ ibi tọ́ lọ tó kò sí wàhálà ẹ̀yin náà ràn mí lọ́wọ́ láti máa wà tọ́lọ̀ ń bá ṣe ń rírí nígbà tẹ́ bá rí tán káàsì nǹkan tó fi kókó lé ọkọ̀ wọ́n sá lóun ọ̀fẹ́ ṣe máa ní tọ́ba náà fẹ́ ṣe mọ́ òfin ọlọ́run ọba àlàkalẹ̀ wà hmm. àlàkalẹ̀ wa nítorí pé ńgbà tá a ti fẹ́ra wa àkàlẹ̀ túká bí ìgbà tó wáyé pé ewúrẹ́ pàdé ewúrẹ́ hmm. so ńgbà tí abala àṣemá á tẹ̀lé lánàá tó lọ́wọ́n fi lélẹ̀ ìwọ́ bọ́kọ̀ dànù ọba sì fẹ́ gbọ́kọ̀ dànù èló lọ́kọ́ fún ọ nígbà tó fẹ́ ọ ẹrù wo ló dì fún ọ nígbà tó fẹ́ ọ wàá dá gbogbo ẹ̀ padà hmm. ọba ti dá padà wàá fọ nǹkan pé wọ́n ti bọ́ dànù gẹ́gẹ́ bí èèyàn ti ṣe bọ́ àkísà dànù kúrò lára hmm. so lọ́ba parí wọ́n jẹ́ ìyàwó rẹ̀ mánu tó bá sì jẹ́ pé ọkọ náà ló wù ú pé òun fẹ́ kọ́ ọ lẹ̀ yọ kọ́ ọ lẹ̀ wàá ṣe àìdà wàá ṣe nǹkan oṣù mẹ́ta lẹ́yìn rẹ̀ ọlẹ́tọ̀ láti lọ lọ́kọ mi. Hmm. ká má ṣe ìgbésí ayé wa lọ́nà tó ti jẹ́ pé àmà takòfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa. Hmm. wọ́n á ní títí ìgbà wo lọkùnrin lè dúró dà ọkùnrin tí nǹkan yẹn bá náà lọ́mọ ara rẹ̀ hmm. wọ́n máa yẹ ìgbà tó lè ṣe sùúrù dàtọ̀ ọba aróbìnrin. bàbá yẹn pé ó lọ lónìí ọ̀túnlájọ́ mẹ́rin ẹ̀bẹ́ títí pé kọ́ padà ó lóun ọ̀padà náà mi má sì sí ilẹ̀ ń taba nkọ́lẹ̀ nígbà tí wọ́n bá sọ tó bá lóun ọ̀gbà kọ́lẹ̀ nítorí pé tó ọ̀bá kọ́lẹ̀ gbogbo ọ̀ràn tí ń bá ń lọ dá Hmm. láì jẹ́pọ̀ kọ́lẹ̀ láì kò sì jẹ́pọ̀ náà bọ̀ dànù ọ̀run rẹ náà ni ọ̀ máa da sí wípé ọ̀dẹ́júlẹ̀ orí ìyàwó rẹ̀ ń ṣe zina orí nǹkan kan ṣe ṣe hmm. lábẹ́ òfin ọlọ́run eléyìí máa ń sọ yẹn di dayo anabi hmm. wa sallallahu alaihi wasallam ń sọ pé ẹni tó bá jẹ́ dayo kò ní wà lìjànà àwọn sàhábà ní tani dayo anabi ni ẹni tó rí pé ìyàwó ó ń ṣe zina ó sì gbẹnu lọ́wọ́ kò rí nǹkan kan láì láì láì zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Hello, salaam alaikum. Wa aleykum salaam wa rahmatulah. Ó pẹ̀lú ọdún pè. Ilé ìdí ìlú ti alága àbújá kan. Kí ni ìbéèrè yín? Ọ̀ṣunra ẹ̀ mo fẹ́ béèrè nípa sọ̀láàtù wípé. Pé látà mẹ́ta yẹn pé ṣé a lè fi ṣàṣàrùbì kan àti sálámà kan parí. Naam.

Jazakumullahu khairan. Hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Tí o kọ́ ibẹ̀ tí ń pè. Lukman Mashood ló ń sọ̀rọ̀ àti Aki. Kí ni ìbéèrè yín? Na ìbéèrè. Hmm. Hello, o ti já. Fúnra ẹ̀ lọ́jà ò kì í ṣe ni àwa la já ní àtọ̀dọ̀ wa ń bí. Hello waaleykum salaam wa rahmatulahi wa barakatuh ọkọ ibi ẹtí ń pè. orúkọ mi ni ọmọọba aṣáájú lókùnmọ̀ olóko látòkèrè nìkú. kí ni ìbéèrè yín pa. nínú àwọn ìbéèrè àkọ́kọ́ tẹ̀ sí wọlé hmm. mo ti fẹ́ ṣèbéèrè pé ẹnìkan fi owó òsì jẹun rọ̀ sílẹ̀ fẹ́rẹ́ rà sílẹ̀ wọ́n wá lérò lérò pátì wọ́n wá sépè fún kókó sí ní pátì láéláé ṣé ìdájọ́ yìí àwa tá a wà lápòkù gẹ́gẹ́ bí olùmọ̀ tá a lè ṣe ìdájọ́ fún yàn èèyàn alákọ̀ọ́kọ́ ìbéèrè kejì ni pé yálà àbúrò bàbá àbábùrò màmá àbójú èèyàn gan tí wọ́n á ń ṣe ẹbọ ní sóòsà wọ́n wá bùkátà sówó lọ́wọ́ èèyàn téèyàn tí wọ́n pa sí kò ń tọ́fẹ́ ti ṣe ìjọsìn ju ọdẹ mọ́ ṣe ni kí ni sàrẹ́ islam sọ lórí ilé ẹni téèyàn ti gbé bùkátà rẹ̀ ní tẹ́lẹ̀ yẹn mọ́ ṣe bọ̀ yẹn ti di pé fẹ́ kí níyẹn lọ́rùn mi ṣé téèyàn ti dàbí kọ́ mọ́ ṣe. alhamdulilayi ọkọ lónìí tabarẹ nìkan tí ń fọwọ́ sí jẹun hmm. a kọ̀ fún láti fàbùrù tó wà nínú fífọwọ́ sí jẹun á Hmm. torí pa ṣẹ̀tàn ló máa ń fọwọ́ sí jẹun ọ̀nà hmm. máa ń fọwọ́ sí mu ni ṣùgbọ́n mùsùlùmí ọwọ́ ọ̀tún lẹ́ fi jẹun ọwọ́ ọ̀tún lẹ́ fi mu ni. ọwọ́ tí mo ti kì bọ́ ní àmàlà àtọ́bẹ̀ abúlà yóò dọ̀tí kọ́ọ̀pù ẹjọ́ dọ̀tí rẹ̀ káfọ̀ hmm. ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ sí gbé kọ́ọ̀pù lópin ìgbà tẹ̀ bá jẹ́ mùsùlùmí àti pé kẹ́ ẹ fọwọ́ sí jẹun kẹ́ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn á ní sọ́tọ̀ sí wa gẹ́gẹ́ bí olùmọ̀ nípa ẹ̀sìn téèyàn bá ṣe bẹ́ẹ̀ táwa náà rí kásẹ̀ pè fún rárá o eléyìí ò sínú tẹ́ kọ́ sí ànábì nínú ẹ̀ hmm. torí pé èèyàn mélòó làwọn sàhábà náà láàánà hmm. èèyàn mélòó wọn ṣe pè fún torí pé ń fọwọ́ sí jẹun hmm. èèyàn mélòó wọn ṣe pè fún torí pé ń fọwọ́ sí mọ́mi torí pé ànábì sallallahu alaihi wasallam ànábì lọ́wọ́ sọ ànábì ó sì mà látọ̀dọ̀ ọlọ́run ń táwọ̀ mà torí ẹ̀ àwa ẹnu wa gbá o pé ká máa wá ṣépè fẹ́nìkan torí pé Hmm. wọ́n ní a bá ní ẹnìkan nù mọ̀lẹ́bí bíi ẹni tó wà ń po bàbá sí wa bí hmm. àbúrò àbẹ̀gbọ́n bàbá wa hmm. bàbá àbúrò ẹ̀gbọ́n ìyá wa tó a jẹ́ kó ń jẹ́ ẹlẹ́bọ olóòṣà tó wọ́n tọrọ owó lọ́dọ̀ wa ó sì wà ń pọ̀ ẹni tí wọ́n kéèyàn máa fowó sànù tẹ́lẹ̀ náà wọ́n tọrọ owó lọ́dọ̀ wa lásìkò gbà tán fẹ́ so sa wọn lásìkò tí wọ́n fẹ́ bọ́ tí wọ́n máa bọ̀ ṣé àwọn lè fún lówó kó fi jẹ́ pọ́ láǹfààní àti dá sí ẹbọ àti dá sóòṣà ẹ̀yin àti mọ̀ gẹ́gẹ́ bíi mùsùlùmí kò yẹ kẹ́ fún nítorí pé ẹni tó bá fúnni lówó tá a fi dá sóòṣà ọ̀nà àti bọ̀ọ̀ṣà ẹni tó bá fúnni lówó tá a fi dáṣẹ bọ òun náà ti ṣẹbọ sọlọ hmm. torí pé òfin Ọlọ́run bá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ ràn ara yín lọ́wọ́ ni lórí àti máa ṣe tọlọ hmm. ẹ má ràn ara yín lọ ẹ ara yín lọ lórí àti máa payọ lọ ẹ má ràn ara yín lọ lórí àti máa takò tọlọ hmm lórí àti máa dìtẹ̀ sófin ọlọ ẹ máa ra yín lọ lórí ẹ hmm. torí ẹ ó pàtàkì irú bàbá yẹn ìrànlọ́wọ́ tẹ̀sí tẹ̀sí fúnlani kó náà gba islam hmm. nítorí pé ẹni bá gba islam kò sí nǹkan tí òfẹ́ bọ́ sí ma hmm. ẹni bá gba islam kò sí ní tí ó fòòsà sí ma nítorí pé òòsà kan sí tó yẹ pé yọ lànà fún ọ láti wà lìjánà ẹbọ kan sí tí yọ lànà fún ọ láti má wà náà torí ẹ ẹ̀yin dáadáa kan ò jù bẹ́ẹ̀ lọ hmm. kẹ́ ẹ pè yàn sẹ́sìn islam hmm. nítorí pé kì í bá a ṣe mùsùlùmí kẹ́ ẹ pè é kọjọ́ ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam nítorí pé òun sọ sàní lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ hmm. kó náà di mùsùlùmí náà yìí ṣe kékeré wá fún lówó kó fi lọ́ọ́ ṣe nǹkan tí ó padà kó ba láyé tí ó bá tiẹ̀ jẹ́ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al láti sọ̀rọ̀ láti lọ láti bọlẹ tí ń pè é láti bọlẹ tí ń pè é. láti Singapore. Singapore. naam kí ni ìbéèrè yín àtàlẹ́jọ àbẹ̀tí wa ni pé obìnrin kan wà fẹ́ẹ́ fún àti ọkọ̀ ọjọ́ ọdún nìkan dá sọ́ọ̀lì. ṣé o kọ ọkùnrin ò fagilẹ̀ fún àtúnṣe rárá gbogbo ìgbésẹ̀ táwọn èèyàn gbé àtàwọn òbí ìyàwó kò kò fagilẹ̀ rárá ó dàbí tó tó gbé ẹja ìjẹ̀dẹ̀ náà rí kò dẹ̀ ṣe tọ́lá tó àwa ń sọ fún bí rẹ pé àti tọ́lá ti tọ́lá tó báyà kó lọ sí kójú láti lè sí ààrẹ ìtọ́jú kan tó ti lọ sí báyà bíi four years lókè tó òṣìṣẹ́ máa sọ pé tó lè ní ọ̀pọ̀lọpọ̀ ìpèsè ìmọ̀ ọ̀pọ̀ ìpèsè ìfowó sí àwọn èèyàn ti ṣẹlẹ̀ so àwọn ènìyàn lọ́dọ̀ àwọn olùwà ṣe báwo ni ọ̀nà àbáyọ tó bèrè láti lè ṣe so láti lè àgbèsè kan ìsìlámíkà ìgbèsè ẹ̀kọ́ mọ̀ ṣe. naam ṣe o láti Singapore naam. ìdí ìbéèrè yẹn ni pé ní ìgbà tó ṣe pé ọkọ nígbà tí àwọ̀ bẹ́lẹ̀ láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ kò hmm. fààyè sílẹ̀ fàtúnṣe ṣùgbọ́n lélẹ́ ló lé ìyàwó dànù pé kó sáà kúrò lọ́dọ̀ wọn. Hmm. ṣùgbọ́n wọ́n fi yé pé lábẹ́ òfin ọlọ́run ó lè kàn lé obìnrin dànù bẹ́ẹ̀ láì jẹ́ pọ̀ kọ́ lẹ̀ torí pé ipò báwo ló ṣe ń fẹ́ kọ bẹ́ẹ̀ kò jẹ́ ìyàwó kò sì jẹ́ ni tọ́rẹ́sẹ̀ fi lélẹ̀ ló lè wá ọkọ mi hmm. ọwọ́ وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والصلح خير so tí obìnrin kan bá ń bẹ̀rù wípé ọkọ òun ó lè kọ̀yìn sóun ọkọ òun ó lè máa kórìíra òun kò sí nǹkan tó burú wípé kí àwọn méjèèjì kan ṣàtúnṣe àtúnṣe lọ́dájú hmm. ọkọ ọ̀fàyè àtúnṣe sílẹ̀ kò sì hmm. kọ̀ obìnrin yìí sílẹ̀ òfin ọlọ́mọba ni wípé tí ọkọ ọba fi lè kọ̀ obìnrin sílẹ̀ tó rò ń gangan ní ọ̀sùn Hmm, tóbìnrin tọkùnrin ọba fẹ́ obìnrin má kọ́kọ́ lẹ̀ ṣùgbọ́n tó bá wá jẹ́ pé ọkùnrin ọ̀kọ́ lẹ̀ ọlọ́run fi àyè lẹ̀ fóbìnrin láti bọ́ dànù eléyìí tá a mọ̀ sí kọ́lọ̀ hmm. ẹni tí ó sì fi bọ́ dànù náà ni ẹni tó fún obìnrin yẹn ní ìgbà tí ó fi fẹ́ gẹ́gẹ́ bíi sọ̀dáàkì òun náà lóbìnrin ọ̀ dá padà fún yóò wá fòǹkùn ipò fẹ́ bọ́ dànù òun bọ́ dànù kọjọ́ kó o mọ́ gẹ́gẹ́ bí èèyàn ti ṣe máa bẹ́ẹ̀kì sádànù kúrò lọ́rùn rẹ̀ hmm wọn arábìnrin yìí sọ pé kò fọ́ ní kankan èyí tó lòun ò fún orí àdéhùn náà làwọn wà títí tó fi di pé àwọ̀ ṣẹlẹ̀ kò tí ì fọ́ ní kankan kò sí wàhálà obìnrin yẹn á sọ pé mo bọ́ ọ dànù gẹ́gẹ́ bí èèyàn ti ṣe máa bọ́ èkísà dànù kúrò lọ́rùn rẹ̀ lórí wípé nǹkan tó ló fún mi tẹ́lẹ̀ ní sọ̀dá àpé hmm. lẹ́yìn fífẹ́ tó fẹ́ mi tó ò tí ì fún mi máa fọwọ́ mú nǹkan rẹ̀ o sílé ìjẹ́bù ti ṣe jẹ́ lọ́rọ̀ bá parí. tóbìnrin bá ti sọ báyẹn kó sì jẹ́ kọ́ lẹ́lẹ́rì kí wọ́n wá mú gbólóyún kí wọ́n mú détí ọkọ lọ́ba kan. tọ́ náà. Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká mú bóyá bíi ìpè kan àbí méjì ṣe ẹ lọ́rùn. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh tó kọ́ ibi ẹ̀ tí ń pè yìí. kí ni ìbéèrè yìí rédíò lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n pé màmá mi gba Islam hmm. ó lè fi lọ bí bí oṣù méjì báyìí sìn wọ́n lè ti dàgbà díẹ̀ gbogbo fásitì àtàwọn kan wọn wọn ti mọ̀ dáadáa wọn ni kò máa fi ṣùgbọ́n náà láti kò máa fi kírun hmm. ẹ̀jẹ̀ fún bí ìgbà wo ni wọ́n lè fi ṣùgbọ́n náà láàyè wọ́n lè fi kírun dà. tọ́ ẹ ni mo ṣe ń bẹ̀rẹ̀ sọ. tọ́ ẹ ṣe akọ ọba yín yọ àti bá màmá yín náà yọ lórí pé ọlọ́run ọba ṣàánú àwọn di mùsùlùmí ọlọ́run ọba kó jẹ́ kí islam náà kan ọba kalẹ̀ wọn jẹ́ wúlò fún aláyàtọ̀ kìyàrá lẹ́yìn àgbà náà màmá ọmọ fatiha kéésì wàhálà hmm. subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah wọn náà ni màmá òfin máa ṣe sọ láti wọn tí wọn ọba ọmọ fatiha títí tí wọn fi kú ó ti tó. Hmm. ṣùgbọ́n àwọn olùmọ̀wá sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ẹni tó ẹsẹ̀ gba islam tó bá fi lè rí gbogbo àwọn gbólóhùn yìí wí hmm. kí ló tún kù fún tí ò fi kọ́ fatiha. ẹnì kó nǹkan náà pọ̀ ọ̀nà hmm. lọ bí àyà márùn-ún ẹ̀ so àyà méje sì ní fatiha so yẹn ni ká máa kọ́ wọn lákọ̀túnkọ́ lákọ̀túnkọ́ lákọ̀túnkọ́. bí àpèjúwe ni sèyàn ti kọ́ wọn alhamdulillahi rabbil alamin arrahman rahim maliki yawmi din màmá mi lè tọ̀ so wọn àmà fi subhanallah àwọn tó máa fi gbé lẹ́yìn rẹ̀ <laughs> nítorí pé òfin ṣẹ̀ríà sọ yìí pé al-maysur la yasqutu bil-ma'sur gbogbo ìta bá lè ṣe kò gbọdọ̀ ṣubú dànù torí ìta lè ṣe. Hmm. jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí ń ṣe agbátẹrù ètò yìí kọ́lọ̀ nǹkan bá fi san lẹ́sàn-án láyé ilé àti ní ọ̀rá nìkéyàmá ẹni tí wọ́n ti ń dá àwọn ìbéèrè wa láti ìgbà ìwá náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ẹ̀ṣánú ajẹ́lógún àṣọ Jazakumullahu khairan ọkọ pàtàkì lọ́wọ́ abuzaina tí wọ́n dìjọ kọrin ó tí wọ́n dìjọ kọrin wá tí afa yus nordin <laughs> jazakumullahu khairan ọlábìnrin bẹlẹ lóko tèmi títí ọjọ́ mẹ́jọ ní ká tún pàdé ní mọlẹgbẹ fún ẹgbẹ sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.